ọ̀pọ̀ ènìyàn ni ó ti dáwọ́ létí tó àwọn nǹkan wọn ànìjọ lẹ́sẹẹsẹ èyí tí ó ti múlẹ̀ ṣinṣin láàrin wa. àní gẹ́gẹ́ bí àwọn ìránṣẹ́ ọ̀rọ̀ náà tí ó ṣe ojú wọn láti ìbẹ̀rẹ̀ ti fi lé wa lọ́wọ́. nítorí náà ó sì yẹ fún èmi pẹ̀lú láti kọ̀wé sí ọ lẹ́sẹẹsẹ bí mo ti wádìí ohun gbogbo fínífíní sí i láti ìpilẹ̀ṣẹ̀ tí ó fi lù ọlọ́lá jùlọ kí ìwọ kí ó lè mọ òtítọ́ òun wọn ni tí a ti kọ́ ọ. nígbà ọjọ́ hẹ́rọ́dù ọba jùdíà àlùfáà kan wà láti ìran abijah orúkọ rẹ̀ a máa jẹ́ sekaraya aya rẹ̀ sì jẹ́ ọ̀kan nínú àwọn ọmọbìnrin aaroni orúkọ rẹ̀ a sì máa jẹ́ elisabeti àwọn méjèèjì sì jẹ́ olódodo níwájú ọlọ́run wọ́n rìn ní gbogbo òfin àti ìlànà olúwa ní àìlẹ́gàn ṣùgbọ́n wọn kò ní ọmọ nítorí elisabeti yá gan àwọn méjèèjì sì di arúgbó ó sì ṣe nígbà tí ó ń ṣe iṣẹ́ àlùfáà níwájú Ọlọ́run ní àkókò tirẹ̀ bí iṣẹ́ àwọn àlùfáà ipa tirẹ̀ ni láti máa fi tùràrí jóná nígbà tí ó bá wọ inú tẹ́ḿpìlì Olúwa lọ gbogbo ìjọ àwọn ènìyàn sì ń gbàdúrà lóde ní àkókò sísun tùràrí. في áńgẹ́lì olúwa kan sì fara hàn án ó dúró ní apá ọ̀tún pẹpẹ tùràrí nígbà tí sekaráyà sì rí i orí rẹ̀ wú ẹ̀rù sì bà á ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún un pé má bẹ̀rù sekaráyà nítorí tí àdúrà rẹ gbà Elizabeth aya rẹ yóò sì bí ọmọkùnrin kan fún ọ ìwọ ó sì sọ orúkọ rẹ̀ ní Jòhánù òun yóò sì jẹ́ ayọ̀ àti ìdùnnú fún ọ ènìyàn púpọ̀ yóò sì yọ̀ sí ìbí rẹ̀ nítorí òun ó pọ̀ níwájú olúwa kì yóò sì mu ọtí wáìnì bẹ́ẹ̀ ni kì yóò sì mu ọtí líle yóò sì kún fún ẹ̀mí mímọ́ àní láti inú ìyá rẹ̀ wá òun ó sì yí ènìyàn púpọ̀ padà nínú àwọn ọmọ Ísírẹ́lì sí olúwa ọlọ́run wọn ẹ̀mí àti agbára Èlíjà ni olúwa yóò sì fi ṣáájú rẹ̀ lọ láti pa ọkàn àwọn bàbá sí ti àwọn ọmọ àti ti àwọn aláìgbọràn sí ọgbọ́n àwọn olótìtọ́ kí ó lè pèsè àwọn ènìyàn tí a múra sílẹ̀ dè olúwa. sekariah sì wí fún áńgẹ́lì náà pé àmì wo ni èmi ò fi mọ èyí èmi sá ti di àgbà àti elizabeth aya mi sì di arúgbó áńgẹ́lì náà sì dáhùn ó wí fún un pé èmi ni gabrieli tí máa ń dúró níwájú ọlọ́run èmi ni a láti sọ fún ọ àti láti mú ìròyìn ayọ̀ wọ̀nyí fún ọ wá ṣèkíyèsí ìwọ ó yá di ìwọ kì yóò sì lè fọhùn títí ọjọ́ náà tí nǹkan wọ̀nyí yóò fi ṣẹ nítorí ìwọ kò gba ọ̀rọ̀ mi gbọ́ tí yóò ṣẹ ní àkókò wọn. àwọn ènìyàn sì ń dúró de sekaraya ẹnu sì yà wọ́n nítorí tí ó pẹ́ nínú tẹ́ḿpìlì. nígbà tí ó sì jáde wá òun kò lè bá wọn sọ̀rọ̀ wọ́n sì kíyèsí wípé ó ti rí ìran nínú tẹ́ḿpìlì ó sì ń ṣe àpẹẹrẹ sí wọn nítorí tí ó yadi. ó sì ṣe nígbà tí ọjọ́ iṣẹ́ ìsìn rẹ̀ pé ó lọ sí ilé rẹ̀ lẹ́yìn èyí ni Elizabeth aya rẹ̀ lóyún ó sì fi ara rẹ̀ pamọ́ ní oṣù márùn-ún ó sì wí pé báyìí ni olúwa ṣe fún mi ní ọjọ́ tí ó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò láàárín àwọn ènìyàn ní oṣù kẹfà ọlọ́run sì rán áńgẹ́lì Gabrieli sí ìlú kan ní Galili tí a ń pè ní Násárẹ́tì sí wúńdíá kan tí a ṣèlérí láti fẹ́ fún ọkùnrin kan tí a ń pè ní Jósẹ́fù ti ìdílé Dáfídì. orúkọ wúńdíá náà a sì máa jẹ́ Màríà. áńgẹ́lì náà sì tọ̀ ọ́ wá ó ní àlàáfíà fún ọ ìwọ ẹni tí a kọjú sí ṣe ní oore olúwa ń bẹ pẹ̀lú rẹ ṣùgbọ́n ọkàn Màríà kò lélẹ̀ nítorí ọ̀rọ̀ náà ó sì rò nínú ara rẹ̀ pé irú kíkíkí ni èyí ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún un pé má bẹ̀rù Màríà nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run ìwọ yóò lóyún nínú rẹ ìwọ ó sì bí ọmọkùnrin kan ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù òun ó pọ̀ ọmọ ọ̀gá ògo jùlọ ni a ó sì máa pè é Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún un yóò sì jẹ ọba lórí ilẹ̀ Jákọ́bù títí láé ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun nígbà náà ni Maria béèrè lọ́wọ́ áńgẹ́lì náà pé èyí ò wá ti ṣe rí bẹ́ẹ̀ nígbà tí èmi kò tí ì mọ ọkùnrin áńgẹ́lì náà sì dáhùn ó sì wí fún un pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá agbára ọ̀gá ògo jùlọ yóò ṣíji bò ọ́ nítorí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí ọmọ ọlọ́run ni a ó máa pè é sì kíyèsí Elisabeti ìbátan rẹ náà yóò sì ní ọmọkùnrin kan ní ògbólógbòó rẹ èyí sì ní oṣù kẹfà fún ẹni tí a ń pè ní àgàn nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe Maria sì dáhùn wípé wò ó ọmọ ọ̀dọ̀ olúwa kí ó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ áńgẹ́lì náà sì fi í sílẹ̀ lọ. ní àkókò náà ni Maria sì dìde ó lọ kánkán sí ilẹ̀ òkè sí ìlú kan ní Jùdíà ó sì wọ ilé Sẹkaráyà lọ ó sì kí Elisabeti ó sì ṣe nígbà tí Elisabeti gbọ́ kíkì Maria ọlẹ̀ sọ nínú rẹ̀ Elisabeti sì kún fún ẹ̀mí mímọ́ ó sì ké ní ohùn rárá ó sì wí pé alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin alábùkún fún sì ni ọmọ tí ìwọ yóò bí èṣe tí èmi fi rí irú ojú rere yìí tí ìyá olúwa mi ìbá fi tọ̀ mí wá sáwo bí ohun kíkì rẹ ti bọ́ sí mi ní etí ọlẹ̀ sọ nínú mi fún ayọ̀ alábùkún fún sì ni ẹni tí ó gbàgbọ́ nítorí nǹkan wọ̀nyí tí a ti sọ fún un láti ọ̀dọ̀ olúwa wa yóò ṣẹ Màríà sì dáhùn ó ní ọkàn mi yin olúwa lógo ẹ̀mí mi sì yọ̀ sí ọlọ́run olùgbàlà mi nítorí tí ó ṣíjú wo ìwà ìrẹ̀lẹ̀ ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ sáà wò ó láti ìsinsìnyí lọ gbogbo ìran ènìyàn ni yóò máa pè mí ní alábùkún fún nítorí ẹni tí ó ní agbára ti ṣe ohun tí ó tóbi fún mi mímọ́ sì ni orúkọ rẹ̀ àánú rẹ̀ sì ń bẹ fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ láti ìrandíran. ó ti fi agbára hàn ní apá rẹ̀. ó ti tú àwọn onígbéraga ká ní ìrònú ọkàn wọn ó ti mú àwọn alágbára kúrò lórí ìtẹ́ wọn ó sì gbé àwọn onírẹ̀lẹ̀ lékè ó ti fi ohun tí ó dára kún àwọn tí ebi ń pa ó sì rán àwọn ọlọ́rọ̀ padà ní òfo ó ti ran Ísírẹ́lì ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ ní ìrántí àánú rẹ̀ sí Ábúráhámù àti àwọn ìran rẹ̀ láéláé. bàbá wa àti bí ó ti sọ fún àwọn bàbá wa. Maria sì jókòó ti Elizabeth níwọ̀n oṣù mẹ́ta ó sì padà lọ sí ilé rẹ̀.